Wíwá ti Kristi kejì tí a dá ṣe láti já igbín. WordPress. Com tí a fi ránṣẹ́ ní oṣù kẹwàá jẹ́. Nípa Roundup dún èkejì ń bí èsà. Kíyèsi, èmi ó ṣẹ̀dá ọ̀run tuntun àti ilẹ̀ tuntun. Àwọn nǹkan ìṣáájú kì yóò rántí, bẹ́ẹ̀ ni òun kò ní wá sí lọ́kàn, ṣùgbọ́n kí ó máa yíká tì láéláé nínú ohun tí mo fẹ́ ṣẹ̀dá. Nítorí èmi ó ṣẹ̀dá Jerusalẹmu láti ní ìdùnnú àti àwọn ènìyàn rẹ̀ ní ayé. Èmi yóò yí lórí Jerusalẹmu àti inú inú rẹ̀ ń bẹ́ra nínú àwọn ènìyàn mi mìíràn àti jìnnà sí ti ìsinmi kan. Gbogbo ènìyàn yóò wá kí ó tẹríba níwájú mi, ni Olúwa wí, Pétè. Ṣùgbọ́n jí Olúwa yóò dé bí ọ̀lẹ, àwọn ọkùnrin yóò parẹ́ pẹ̀lú ariwo, a ó gbọ̀d pa àwọn èròjà run àti gbogbo ohun gbogbo tí ó wà nínú rẹ̀ yóò gbé. Ìfìlẹ̀ yìí ju gbogbo ohun gbogbo ìparun nínà yìí, irú àwọn ènìyàn wàre láti yàrá wíwá rẹ̀. Jíyàn yóò mú ìparun kúrò lé iná àti àwọn èròjà yóò nínú ìgbóná. Ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú ilé rẹ̀, a ń retí kan tuntun àti ilẹ̀ tuntun, ilẹ̀ òdodo kọ́. Ṣùgbọ́n ẹnìkan lè béèrè, báwo ni àwọn ogun dìde pẹ̀lú irú ara ṣe yóò wá, báwo ni aṣiwèrè, ohun tí ó fún kò wá sí ìgbésí ayé, àyàfi tí ó bá kú. Nígbà tí ihu, ó gbin ara tí yóò jẹ ṣùgbọ́n nírúgbìn, bóyá ti àlìkámà tàbí ti nǹkan mìíràn, ṣùgbọ́n ló fún ara rẹ̀ ní ara bí ó ti pinnu, àti irúgbìn, àti irúgbìn, kan ni ó fún ara wọn ní ara rẹ̀, gbogbo ènìyàn ní kò kan náà. Àwọn ọkùnrin ní ìrù ara kan, àwọn ẹranko ní òmíràn, ẹyẹ mìíràn àti ẹja mìíràn. Àwọn arákùnrin tún wà àti àwọn ará ti ilẹ̀ ayé níbẹ̀, ṣùgbọ́n àwọn àwọn tí àwọn arákùnrin jẹ́ ìrù kan, àti ilé tí àwọn ará ti ayé jẹ́ òmíràn, ọ̀run ní ìrù ògo kan, òṣùpá, ẹ̀yìn àti àwọn ìràwọ̀ méjèèjì, àti ìràwọ̀ ṣe àti ìràwọ̀ ní ògo. Nítorí náà yóò jẹ́ pẹ̀lú àjíǹde ògo. Ara Ara tí ó ní ìdíbàjẹ́, ó jẹ́ dìde àìdábí, ó ti gbin nínú aláìlera, ó jí nínú ògo, ti wà ní irúgbìn nínú àìlera, ó jẹ́ dìde nínú agbára. Ara èmi kan wá, wá ti pẹ́ ju tuntun pọ̀ rẹ̀ nípasẹ̀. Lóǹgbẹ, pẹ̀lúpẹ̀lú, àwọn ara wa yóò pọ̀, ara tí ara tí ó yà tí nínú àwọn ara wa lùkùlùkù. Mósè kọ́ ní ohun ìjìnlẹ̀, a kò ní gbogbo ọ̀run, ṣùgbọ́n gbogbo wa yóò yípadà nínú fúlàlì ojú. Lé ó kẹ́yìn pẹ́ kẹ́yìn, fún ìpè yóò dùn. Àwọn òkú tí ara Ọlọ́run ṣẹ̀dá láti àwọn èròjà ìyípadà fún àwọn ìparun gbọdọ̀ wo ara rẹ̀ pẹ̀lú ẹ̀bìkítà àti ìkúlùmọ̀ pẹ̀lú àìní ànídìí. Ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ pa ọ̀rọ̀ ti ara Kristi àkọ́bí nígbà náà nígbà tí ó bá dé àwọn ti iṣẹ́ tirẹ̀. Ǹjẹ́ òpin yóò dé nígbà tí ó bá ọwọ́ ìjọba sí Ọlọ́run Baba lẹ́yìn tí ó ti run gbogbo àwọn panṣágà run, àṣẹ àti agbára run, nítorí pé kò jọba titi han, ó fi gbogbo àwọn ọ̀tá rẹ̀ lábẹ́ rẹ̀. Ẹ̀ṣẹ̀, ọ̀tá tí ó kẹ́yìn láti run ikú. Àjíǹde Kristi jẹ́ ìṣẹ́gun lórí ikú, lórí ìṣàkóso Satani lórí ènìyàn. Wíwá kejì Jésù ń bọ̀, a kò pè wá sí ọ̀run láti wà pẹ̀lú Jésù, dípò, Jésù padà wá pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ilé àtijọ́, ilẹ̀ ti ara yóò parun, àti pé lẹ́yìn náà Jésù yóò tan ayé tuntun padà sí Ọlọ́run, tí ó ti rí pé a ti ìlérí yóò gbé ní tuntun náà at nítorí bẹ́ẹ̀ nítorí pé àwọn ènìyàn májẹ̀mú nìkan yóò gbé ní ilẹ̀ tuntun kò sí ikú díẹ̀ sí i àti pé ikú yóò parun lọ́tọ̀ Olúwa ń bẹ lé àti pé a ní ìtara dúró de olùgbàlà láti ibẹ̀ Jésù Olúwa Olúwa tí ó mú ohun gbogbo alábẹ́ wọn yóò yípadà kúrò nínú erùpẹ̀ kí wọ́n tó dàbí ara lógo ṣùgbọ́n ó kéré ju ọkàn ayé mìíràn dàbí ẹni pé ó kun ọ̀ràn oríṣiríṣi àtòlélọ ọlọ́pàá dáadáa a ó sì sọ sílẹ̀ a ó sì pe Olúwa ní Kristi àti àwọn òkú nínú Kristi yóò dìde lẹ́yìn èyí àwa tí ó pọ̀jù tí a sì fi sílẹ̀ pẹ̀lú wọn nínú àwọsánmà láti pàdé Olúwa ní afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni kí a ó sì wà pẹ̀lú Olúwa láéláé. Bó tilẹ̀ jẹ́ pé a rí ohun tí ó mú Jésù láti ọ̀run, a tún sọ fún wa pé ó ti fi pamọ́, yóò ní a mú sínú àwọsánmà láti pàdé rẹ̀. Bẹ́ẹ̀ ni kí a ó sì wà pẹ̀lú Olúwa láéláé. Àpèjúwe Pọ́ọ̀lù tí ìfẹ́ Jésù ní Tẹsalóníkà jẹ́ ẹ̀yà ti àwọ̀ dídán tí ohun tí ó sọ ní àwọn ọ̀rọ̀ tí ó wà nínú méjì, òyípadà àti pé tí ó yípadà tí ó wà ní àìmọ́. Èyí ni gbogbo ohun tí Pọ́ọ̀lù pinnu láti sọ nínú Tẹsalóníkà. Ṣùgbọ́n níbí ó rọ inú àwòrán, àwòrán àti àwọn orísun olóṣèlú láti jẹ́ kí ìfẹ́ ìfiránṣẹ́ rẹ̀. Johanu, èyí yóò ti sọ fún ọ, mò ń lọ síbẹ̀ láti múra ibi fún ọ, bí mo bá lọ pèsè ààyè fún ọ, èmi yóò padà wá, kí o mú ó wá pẹ̀lú mi pé kí ó lè máa jẹ́ ibi tí mo wà. Ẹ̀yin mọ ọ̀nà tí mò ń lọ. Jesu yóò wà nínú ilé Baba rẹ̀ pé níwájú àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ìpinnu náà ní láti rí nínú ìfihàn èyí tí a ti sọ tẹ́lẹ̀. Mo ti rí ìlú mímọ́, Jerúsálẹ́mù titun tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run tí a pèsè sílẹ̀ bí ìyàwó kan tí ó lẹ́wà ní fífẹ́ fún ọkọ rẹ̀. Nísinsin ìlú mímọ́, Jerúsálẹ́mù titun ti pèsè bí ìyàwó. Ilé ìjọsìn rẹ̀ jẹ́ àwọn àwọn jẹ́ àwọn ìyà ti ọ̀rọ̀, ṣùgbọ́n ó ti ṣe ìlérí láti jẹ́ ìpilẹ̀ṣẹ̀ tuntun, àìdíbàjẹ́, aláìlórìire. Ilé tuntun yìí ó ní ìtànkálẹ̀ yàtọ̀ sí ti ara wa. Paulu jẹ́ kí ó yẹ kí ó máa jẹ́ ìkànnà ayé tí ó ti wà ní fipamọ́, tí àwọn tí ó ti fipamọ́ kúrò nínú àríyànjiyàn yóò dájúdájú ṣẹlẹ̀, àti àwọn tí ó sọnù li a ó mú kúrò níwájú Ọlọ́run. Des, ní gbogbo ènìyàn, mú rò pé, Rai ni òótọ́. Òye yìí dàbí ẹni tí a fọwọ́ sí dáradára nípasẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti ní ìbámu pẹ̀lú àwọn wòlíì tí a kò bá gbà láti gbé ní Jerusalẹmu tuntun lórí ilẹ̀ tuntun títí di òpin. Níbo ni a ń gbé títí di ìgbà náà?